ẹni wà ń dààmú à ń dà yín láàmú wọn báyìí. ìbílẹ̀ tọ́lọ́n tà níbi ni. bí yàn bá sì fẹ́ ṣe tọ́lọ́n tà níbi kò ní wò pé nìkan ń dààmú jazakumullahu khairan àdúpẹ́ lọ́wọ́ yín. màmá ibi tá a bọ̀rọ̀ dín jẹjọ ẹ kọ́kọ́ sẹ́ ẹ ti sálámà sáwọn yàn. àtọ̀ báyà ká tún sá salaamaleykum wa ta'ala wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. àdúrà náà ni. bẹ́ẹ̀ ni tí pé yóò sì máa já làáfíà náà ara wa islam ó ti perfect gbogbo ẹ̀ ká máa kíra wa kó tó máa jásàdúrà ẹgbẹ́ ìlú náà odidi nǹkan ni bẹ́ẹ̀ òtún ní kàgbà islam torí ìyún nìkan kò tó kó sànù wa. jazakumullahu khairan ẹ bàbá wa abdulhakeem tí egbò yẹn mọ̀ sí mudir abdulhakeem ajíkìnrin láti ìlú wòròdú ní ìbàdàn bíbá yìí ọlọ́run mọ́dé yín láàmú. bàbá yìí nǹkan tá a fẹ́ gbéyàwó lé nìyí kásáyé lọ bẹ̀ pápápá nǹkan méjì ni mo ti fi nọ́ọ̀tọ̀ lẹ́ẹ̀kẹta mo gbọ́ pamọ́ torí pé kálí ráyè ìyànnà méjèèjì tó wà lẹ́yìn bàbá kìnìkìnì alákọ̀ọ́kọ́ wọ ẹ̀yin tẹ́ ń pè mórí mórí ọwọ́ yẹn ẹ̀ má ti bínú àáṣojú òpó rẹ̀ lé ní lágbára ọlọ́run bàbá ìkíní ni pé joint account kọ́kọ àti ìyàwó so àkáǹtì kankan náà kan so papọ̀ bàbá kìnì islam sọ ń pa ẹ̀. a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahim wassalatu wassalamu ala rasulillahi wa ba'd àṣẹ rí islam gẹ́gẹ́ bá a ṣe máa sọ òun ni ó kó òun lóyún ó ní àṣẹ tí í ṣẹlẹ̀ tí í ṣẹta tí ó ṣàlàyé gbogbo nǹkan pátápátá nígbà tá à ń sọ fúnra wa gẹ́gẹ́ bá a ṣe ń bá bọ̀ láti bí ìjẹ́ ìdógún kọ́ ni hmm. wípé a ní ètò ìgbéyàwó ọkọ afẹ́sọ́pọ̀ mọ́ ìyàwó tí wọ́n jọ máa gbégbé ayé tọkọtaya hmm. ó ti ní bá a ṣe sọ bọ́lọ̀ wọn bá ṣe sọ pé ká sọ bọ́lọ̀ ṣe gbé nǹkan kalẹ̀ Ọlọ́run ti sọ pé àwọn ọkọ hmm. ni wọ́n máa jẹ́ ọ̀gá pátápátá fáwọn ìyàwó wọn nígbà tá a wá ṣàlàyé rẹ̀ a ṣàlàyé pé islam sọ fún wa wípé bó ṣe rí òun ọlọ́run sa àlàyé ìdí tó fi jẹ́ bẹ́ẹ̀ àkọ́kọ́ ó bìyànjú agbára èèyàn ó ní bímọ fàtọ́nà lọ́hùn bá lọ́hùn aláàbàdì torí pé òun lòun máa sọ pé káwọn kan ó jà wọn kan lọ tí ò sẹjọ́ tẹnìkan ká fẹ́ bòrò lórí ẹ̀ torí òun lọ dá wa hmm. àbí òye ń sìn èèyàn tó sì ní nǹkan lọ́mọ bó ṣe fẹ́ tó nǹkan ẹ̀ hmm. ẹnìkan ò lè máa sọ yí pé ó ṣe jẹ́ pé bí mo gbé tẹlifíṣàn mi sí mi ibi mo gbé rédíò mi sí sọ ọlọ́run ló ní wá lọ́láyé gbogbo nta fẹ́ jẹ́ nta fẹ́ jẹ ó lóun jẹ́ kọkùnrin ó lọ. Hmm. àkọ́kọ́ nu tá a bá lọ wò ó pátápátá nínú gbogbo sọ̀rọ̀ ó jáde pé ọkùnrin jobìnrin lọ lóòótọ́ nínú iṣẹ́ àṣìṣe wàhálà ó jẹ́ ká mọ̀ pé ọkùnrin tó bèè lọ hmm. àṣà ẹni wa kan ó ní ẹnì kò sí tọ́kùn léṣe tóbi ò ń kàgá wà tí ẹ bá ṣe bí percentage la fi wọn nǹkan hmm. insignificant percentage ìpín tí ọba ṣe tí ò wọ ìdajì síra wọn ó jura wọn lọ hmm. ẹnìkan ní eighty ẹnìkan ní twenty wọn wá ní ẹgbẹ́ ni á ńgbẹ́sẹ́gbẹ́ ni ẹ bá wọn. Hmm. so tá a bá lọ wò pé nínú wàhálà ṣíṣe ọkùnrin lẹ́mìí tóbi lọ nínú ọ̀rọ̀ sísọ nínú gbogbo nǹkan gẹ́gẹ́ bí ọlọ́run ọba tó ní wa bó ṣe dá wa àkọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì ọlọ́run wa ni wábì mọ́ àǹfààkù mí ní àbọ̀wálé ìyẹn ọwá fi sí nǹkẹ́ ọkùnrin pé níta tó fi ní wọ́n jù wọ́n lọ tá fi ní kọ́yẹ́ pé àwọn ni wọ́n jẹ́ superior àwọn ni wọ́n jẹ́ apàṣẹ wàánú lé lóòótọ́ àwọn náà gbọ́dọ̀ pàṣẹ bú tọ́lọ̀ wọn bọ̀ ọ̀pá tálẹ̀ bí ọ̀pá hmm. ṣùgbọ́n àwọn ni wọ́n gbọ́dọ̀ jẹ́ apàṣẹ wàánú lé àwọn ni wọ́n gbọ́dọ̀ jẹ́ major general inú ilé ọlọ́run níbi má àǹfààkù mi ni àmì wà lè mu àwọn ni wọ́n máa náwó láwọn obìnrin lórí ọ̀yà tàbá wò ń bẹ̀ o àwọn ni wọ́n máa náwó láwọn obìnrin wọn lórí so ẹni tó jẹ́ pé àjọdá owó pọ̀ ni àṣelepera wa lọ́gàá rẹ̀. tàjọdá owó pọ̀ tàjọfẹ́ máa pín owó náà ni. èmi fi wá mílíọ̀n lẹ̀ òun náà fi wá mílíọ̀n lẹ̀ àwa la fẹ́ náwó ó ṣe wá lè sọ pé òun náà jù mí lọ ó ṣe lè jọ́gà mi so kò sí ti ń jẹ́ joint account nínú sẹ̀ríà Islam kódà tá a bá sì gbé lọ wò nínú common sense kò bá mu kò bá mu nínú common sense kí ló dé kò bá mu ní tí òfin bá mu ni wípé ìmúnilẹ́rú òun joint account ìsọ pé ọ gbọ́dọ̀ fẹ́yàwó mi ìkọ́làbọ̀ lágbára rẹ̀ ah. ọkọ àti àwọn àjọdún lówó àmọ́ nígbà yẹn pé dọ́tà kan tí wọ́n ń lò ṣe yóò fẹ́ sọ pé òun fẹ́ múnú owó òun fẹ́ lọ fẹ́yàwó mi. nǹkan ibi tèmi ti rò pé fẹ́ gbà ni pé tá bá sọ̀rọ̀ nípa joint account. Eh. Baba mi wá nídìí owó àbí bàbá mi wá. àwọn gbogbo bẹ́ẹ̀ náà láàdé <laughs> àkọ́pọ̀ àmọ́ ń sọ bọ̀ ni tẹ́gbọ̀n pé kò bá làákàyè gan mu so torí islam ò ní sọ nǹkan kan ọlọ́run ò ní sọ nǹkan kan àdẹ́bí ò ní sọ nǹkan kan pé hmm. nǹkan gẹ́gẹ́ ni ó bá làákàyè tó pé common sense nǹkan ni ó mu hmm. ok àjọdáwójọ wọn lé mi lọgá rẹ nínú ilé. èmi lọkọ rẹ èmi lọkọ rẹ èmi lọgá pátápátá yẹyẹ èmi ni màá tọ́ mọ ni màá tọ́ yàwó èmi máa tọ́mọ mo gbọ́dọ̀ tọ́mọ tọ́mọ èdè àfáà ní ìlú gbogbo ẹ̀. bọ́bá gbẹ́ ndílé tí èmi náà ní màá ṣe èmi náà màá ṣe tán ó tán. so ìdí nǹkan lé yín gan tó jẹ́yàwó mi èmi náà máa máa dáhùn fún kọ́lọ́ ó ṣe rọrùn fún gbogbo àwọn ọkùnrin bẹ́ẹ̀. alákùnmá so a mọ̀ wípé joint account kò mú ok so tó bá fẹ́ fẹ́yàwó mi kọ́ láǹfààní àti fẹ́ my dear ó ní ẹ̀ mo million kí la fẹ́ fi ṣe mo ń lọlé àná mi àná kejì lówó tá a jọ ni ṣé òfin kò mú sáré <laughs> pé make sense gan. sani jalali wàlẹ kuran. now tàwa tó wá wò ẹnìkan bá bá anabi sọlá sallallahu alayhi wa sallam. ẹ ká tó lọ bẹ̀rù ọlọ́run ọba tó ṣe ọlọ́run kì í ṣalábòsí. ọlọ́run tó ní ọyá ìwà anabi sọ fún ọ o èyíkéyìí ọkùnrin èyíkéyìí obìnrin tí ọkọ rẹ̀ bá pè é pòun fẹ́ gbọ́ bùkátà lára rẹ̀ tọkọláyà tó bá kọ̀ tí ó gbà àwọn mọ̀lẹ́kọ̀ ọmọ ṣépè fún ni tí ló fi mọ́. tí ló fi mọ́. àgbọ̀ tí wọ́n ti ní gbọ́ ọkọ wọ́n mọ̀ ṣépè fọ́kọ. Hmm. torí kíni torí pé ọkọ yìí la ok ẹnìkan wá nínú àwọn ànsọ́ọ̀rì ó wá sí ọ̀dọ̀ ànábì sọ́lá wàásù lọ́wọ́ sàlámà lè wá mú ọmọbìnrin kan lọ́wọ́ ó ní wà ànábì abẹ́ ìwà ọmọbìnrin ni ọkọ rẹ̀ nà ọkọ rẹ̀ nà ànábì wa ni sí so sẹ́mi pé pe lẹ́tọ̀ọ́ sí láti nà which means pé ó jọ bí ẹni pé right lójú ẹsẹ̀ sọ ayé pé ẹ sọ fún kọ́ mọ̀ náà ni kìí ṣe pé kò lẹ́tọ̀ ẹ hmm. gbọ́. kó má nà ni kìí ṣe pé kò lẹ́tọ̀ àti má nà. Hmm. sotiye lànàbì fi sọ pé aráàtú amúrán wa aráàdà lọ́hùn gẹ̀rọ̀. gẹ̀rọ̀ o. èmi fẹ́ kọ́rọ̀ orí bákan pé ká sọ pé ọkọ àtìyàwó ikú ara ìtìníbẹ̀ láàrin wọn ṣùgbọ́n ọba tó ní gbogbo nǹkan sọ pé rárá. ó ní kò rí bẹ́ẹ̀. ó ní aráàtú amúrán wa aráàdà lọ́hùn gẹ̀rọ̀. gẹ̀rọ̀ hadith tó wà nù hadith sọ̀hìn ni tó wà sọ̀hìn ni tó wà nù sọ̀hìn Bukhari ni so eléyìí túmọ̀ ṣé ọlọ́run tó wá ní ọ̀yà o ẹ̀gbọ́ o hmm. ọkọ lálàṣẹ pátápátá lórí aya o hmm. ọkọ ni ó máa náwó ni ó máa ṣe ogbó ẹ o hmm. ọkọ lè jáde ó bá ó bá làákàyè mu ó sì bá ẹ̀sìn mu kọ́kọ́ jáde kó sọ fún ìyàwó rẹ̀ pé mọ̀ ń jáde ibi báyìí mọ̀ ń lọ o ṣùgbọ́n kì í ṣe dandan ṣùgbọ́n tóbìnrin bá lè jáde nínú ọkọ rẹ̀ láì dágbére fọ́kọ tí ó fi lọ tí ó fi bọ̀ lọ́lọ́ sọ lànàbì ní gbogbo ń tọ́lọ́ ń dá ọmọ sépèlè. so ọ̀nà ibi táwọn obìnrin ti ń rí farapa láyé ọ̀pọ̀ gan ọ̀dàgbére fọkọ rẹ pé ọ̀ ń lọ ọjà agbági lápèjúwe ọ̀ ń lọ ọjà ògùnfà ọ̀ ń lọ ẹni ọjà ọwọ́ àti gbàbẹ̀ ó tún gbàbẹ̀ níbo mi tí wọ́n bá fẹ́ lọ bò míhun ó tún pé ọkọ ní pẹ̀tọ̀ mo ti kó ń gbági báyìí o mo fẹ́ dalẹ̀ sí lọ́yẹ̀ o hmm. ṣe ti gbọ́ yín báwọn tó ní gbogbo obi tóbìnrin bá lọ tọkọ tó ní yìgì lórí rẹ̀ ọ̀bá mọ̀ sí Hmm. tóbìnrin wọn fi lọ tí o fi bọ̀ ni ó máa gbègbè ẹyẹ ó ṣe pé màlẹ́kà ó ṣe pé òkúta ó ṣe pé sámà ó ṣe pé ẹja ó ṣe pé hmm. èyí ẹsẹ̀ wa bọ́nu irú èpè bẹ́ẹ̀ ìlọ̀pọ̀lọpọ̀ obìnrin fi ń rí dààmú ọ̀ya ẹ̀wájà tó lọ ibi tí ẹnìkan tó wá bá nàbì sallallahu alaihi wasallam ọ̀rọ̀ yìí bẹ́nu sunan ó sì bẹ́nu musnad látọ̀dọ̀ muawiya ọmọ haida hmm. ó ní òun bí anabi lè lè sallallahu alaihi wasallam pé máa hakumura àti àdínà àlẹ́ yìí kí ni àwọn nǹkan tó jẹ́ ẹ̀tọ́ tó jẹ́ ráìtì tí àwọn ìyàwó wa ní lọ́dọ̀ wa tá a gbọ́dọ̀ fún ọ tó yẹ pé tá a bá fún ọ lọ́wọ́ béèrè anabi hmm. dá lóhùn alayhi anabi ni antu ima ha antu ima ha im hmm. tán tó o bá ń jẹ ní tó o bá ń jẹ ní kó o máa fún ìyàwó rẹ jẹ. Hmm. gbọ́dọ̀ tó bá pé ìtàkàǹtì ni bí owó wa sẹ̀sẹ̀ máa sọ fún mi pé anabi ni ẹ̀bùtẹ́ wàtàkì suha ìdákìtà sayita tó o bá ń raṣọ sọ́run báyìí o gbọ́dọ̀ máa raṣọ fún ìyàwó rẹ náà inú bí jẹ́ pé nu sẹ̀ríà Islam ó kéré tán ẹ̀ẹ̀mejì lọ́dún ọkọ gbọ́dọ̀ raṣọ fún ìyàwó ẹ̀ aṣọ kan nígbà ooru tí ó ṣe gba òtútù aṣọ kan tí ó ṣe tí ó ṣe gbooru hmm. aṣọ kan nígbà òtútù tí ó ẹ̀sẹ̀ ti gẹ̀ẹ́sì báwọn làwọn afáàní òkè wà lè ṣe ní ìtùnú àwẹ̀ àtìlẹ́yà kọ́sà jẹ́ ẹ̀ẹ̀mejì lọ́dún Hmm. so kò síbi tẹ́ sọ pé kóbìnrin ọ̀dà sọ́sọ́kọ ẹ̀ lọ́rùn hmm. so kò lè jẹ́ joint account so ti yé bá. tàbá sọ̀rọ̀ joint account kò dáa tó ní islam kò dáa rárá ní islam. nígbà tí wàá mọ̀ pé bẹ́ẹ̀ ni ni pé nínú sẹ̀ríà islam tóbìnrin bá lówó lọ́wọ́ tóbìnrin bá lówó lọ́wọ́ ó lè yọ zaka fọ́kọ ẹ̀ tí zaka bá wo owó ẹ̀ ṣùgbọ́n láéláé ọkọ ò lè yọ zaka fúyàwó ẹ̀ torí ike ni. torí pé òun ní òwúlẹ̀ gbọ́ bùkátà lé lórí islam tóbìnrin bá ní iléeṣẹ́ ńlá lápèjúwe bóyá obìnrin ní school jẹ́ proprietress hmm. ọkọ wa ń ṣiṣẹ́ lábẹ́rẹ́ ọlọ́run máa fún wa bí wọ́n ti rí bẹ́ẹ̀ ọlọ́run bá a ṣàtúnṣe ẹ̀ ọkọ ní nílé iṣẹ́ tó yẹ kóbìnrin ó máa iṣẹ́ lábẹ́rẹ́ rẹ̀ tí òfin ní máa dààmú tó bá jẹ́ pé the reverse is the case ibi tó bá ti jẹ́ bẹ́ẹ̀ obìnrin gbọ́dọ̀ máa sanwó iṣẹ́ ọkọ rẹ̀ fún ó ní proprietress yóò máa sanwó fẹ́ẹ́ tiẹ̀ mọ́ àbọ́kọ rẹ̀ mú chọ́ọ̀kì inú school rẹ̀ tọ́kọ bá tó wá gbà wọ́n bá tó gbà wọ́n lówó sẹ rẹ ó tún gbọ́dọ̀ nálé ìyàwó rẹ lórí tí tọjá proprietress. jazakumullahu khairan so bó ṣe jẹ nìyẹn nú ẹsìn. jazakumullahu khairan mo mọ̀ fún àyànṣe máa béèrè béèrè ṣùgbọ́n kí n tó jẹ́ kí wọ́n béèrè béèrè mò ń bọ̀ ẹ jẹ́ ká sáré wo ojú kejì torí mo fẹ́ ká ba méjì yé ni ká wá ṣe àwọn ilé kan béèrè béèrè. ojú kejì rèé nínú sẹ́rí Islam mo bímọ obìnrin ọmọ mi obìnrin ti wá bàlágà wá tásìkò tó yẹ kó lọ lé ọkọ mo wá sọ pé àwọn ọmọ tí mo bí yìí òun ò lè lọ mọ́kọ wá fún rẹ̀ mo gbọ́dọ̀ jàbá rẹ̀ dandan ni ẹni tí n bá fún ẹ ló gbọ́dọ̀ fẹ́ n pé èmi ní ìyàn ọkọ fún ọ èmi ní ìsì fi ọkọ fún ẹ ẹni tí mo wá fẹ́ fún ẹ òun ló gbọ́dọ̀ fẹ́ kí ni islam kọ sí ilé. Ah, bisimilahi rahman rahim salatu wa salam alayhi rasulillah wa baad sẹ́rí islam ẹ rí àyà tó clear ọ̀rọ̀ ó ní la ìkọ́rọ̀ àfìdí nínú ẹ̀sìn eléyìí there is no compulsion in this religion hmm. kò sí kátúláṣì èèyàn ká wà á léèyàn pé dáadáa tó gbọ́dọ̀ sẹ́ni kò sínú ẹ̀sìn ní tí èsì pálọ̀ ọba àtàlẹ́bí lọ sọ sọlọ́wọ́ tí wọ́n sọ lẹ́ yín tó dáa ní ká fọmọ wa lọ́kọ. Hmm. ṣùgbọ́n pẹ̀lú ìyọnu ọmọ náà ni ṣebí ló ti jẹ́ pé a gbọ́dọ̀ sọ pé lágbájá èèyàn pè ọmọ rẹ̀ obìnrin ọlọ́run jẹ́ ọlọ́lùbáríkà ọkọ oṣù gbẹ̀kọ́ ọlọ́run jẹ́ oṣooríire ẹnìkan ló ń fẹ́ fẹ́ o ó kọ rẹ̀ ń jẹ́rẹ̀ jìbùdí ní us hmm. ìyín wàá mú wa kó o wò ó tọ́ba tẹ ọlọ́run tọ́ba ń bá ní àrárá dádì mi kò tẹ̀mí lọ́rùn ọkọ tí mo fẹ́ kọ́ àtúbá wà ni yín hmm. tí wọ́n fẹ́ sọ ni pé àwa lọ́yẹ ká mọ̀ sí bọ́mọ wọn ò ṣe lọ́kọ ṣùgbọ́n kì í ṣe pé á fọ́ sí ẹ̀ pé ẹni tó gbọdọ̀ fẹ́ dandan ni hmm. tó bá jẹ́ pọ́mọ tó lọ́n wá sànú tó rí ẹni tó tẹ́ lọ́rùn fúnra rẹ̀ kó sọ fẹ́ nìkẹ́ni wọ́n lọ yọjú sí bàbá ẹ̀ lọ yọjú sí bàbá ẹ kì í ṣe pọ́mọ ẹ ló máa lọ sọ fún pé bàbá mi mo fẹ́ kọ́kọ́ mi wálé o. kí bàbá wa àṣẹṣe ó lẹ́sìn hmm. ẹ̀sìn náà ni ihun tó ga jù lẹ́yìn náà ìwà ẹ̀sìn àti ìwà ó jọ ń rìn papọ̀ ni. Hmm. so ká sì woru ibi tó máa ń lọ ṣé kìí ṣe ọ̀dọ̀ ẹni tó yẹ pé kì í tọ́jú obìnrin gbogbo yẹn la gbọ́dọ̀ rò wípé a gbọ́dọ̀ rò dáadáa hmm. torí wípé ẹni tí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin òun ló wípé tibitibi nìkan ló ní kò lówó tó fẹ́ kò lówó tí ó fi tọ́jú ọmọ àtìyàwó owó tá à ń sọ kìí sowó pé èyí gbọ́dọ̀ jẹ́ Dangote èyí hmm. gbọ́dọ̀ jẹ́ nǹkan là ń sọ o àní déédéé ní tẹ́lẹ̀ fi mọ̀ pé at least ìwọ náà sì ń gbìyànjú mo lè gbìyànjú n tá jẹ tá mu ibi tá gbé ó wà tá fi ìyàwó ẹni sí sótìyé ẹ̀kọ́ sì wà tó lè gbé ọlọ́run ló láásìkí hmm. lọ́wọ́ bá fi sọ́nu kúránì yìí pé tí ọkọ bá ti lẹ́kọ̀ọ́ dáadáa tàbí hmm. oníṣẹ́giri lọ́wọ́ tí ìyàwó náà wà dáadáa kó wọ́n fẹ́ra wọn ìyàkúnú fukọ̀rọ̀ à tí wọ́n bá jẹ́ páláyì ní kí wọ́n má bẹ̀rù òṣì yùgùn ní ìmọ̀lọ́hù mi fọ́dùlù yìí ọlọ́run ọba gan yóò ràn wọ́n lọ́wọ́ látọ̀dọ̀ ara rẹ̀ ṣùgbọ́n gbọ́dọ̀ jẹ́ pé ọkọ ti kọ́kọ́ lẹ́kọ̀ọ́ kì í hmm. sọ̀lẹ́ kì í ṣọ̀lẹ kì í ṣe ẹni tó máa ń wojú èèyàn kó tó jẹun bàbá mo fẹ́ béèrè ìbéèrè kan torí pé àwọn èèyàn gọ síbi kan náà àdìtà níbi sọ̀rọ̀ sílẹ̀ wọn náà níbi sọ pé tíyàn bá tọ́mọ ẹ̀ tọ́mọ obìnrin tí ò sì mọ ọkùnrin tó fi wọlé ọkọ wọn náà níbi sọ pé òun àtòbí ọmọ náà wọn fẹ̀gbẹ́ kẹ̀gbẹ́ lálejò náà àyàn wọ̀ pé àtàlọ́mì bá sọ báyẹn the next thing táyẹ káwọn ṣe ni pé à ń gbọ́dọ̀ jàbára ẹni tí ó fẹ́ ọmọ àwọn ilé lórí torí pé àwọn ò fẹ́ kí ẹni tí yóò máa lọ ba yí ẹ̀jẹ̀ kò fẹ́ ìyẹn làwọn yẹn wá wò ṣé sádìsì yẹn ah, bá wọn báwọn. wọ́n sì gbọ́ ni mhm. intadit ń sọ ni pé kọ́ ọ tọ́mọ ni sọmọbìnrin ṣe é sọ tí ẹ bá hmm. ti pé èèyàn bá fi ẹ̀kọ́ iye dáadáa téèyàn sì fi àdúrà tì fún hmm. so ti yé obìnrin ọmọbìnrin àti ilẹ̀ àtàárọ̀ nílẹ̀ tí í sú ọmọbìnrin tàbá fẹ́ kọ́ yàyàkuyà mọ́ni lọ́wọ́ hmm. so ti yé àá tọ́ dáadáa àá àfẹ̀kọ̀tọ́ in tó lè máa nítumọ̀ sí lọ́dọ̀ àwọn ọkùnrin sẹ́rí inú Islam ó lẹ́tọ̀ọ́ kí bàbá ọmọ tó jẹ́ bàbá ọmọ obìnrin kó gbé ọmọ rẹ̀ jáde ọmọ rẹ̀ obìnrin tọ́lọ̀ bá bù láṣìírí kó ṣe ṣọ́ọ̀pì fún kó gbé lọ oríṣiríṣi itris kámẹ́dà kọ̀bì kankan kó gbé lọ oríṣiríṣi itris ní tí a lè máa fi ẹ̀ńtáìsì ẹ̀ níta hmm. ṣùgbọ́n bàbá tó ń gẹ́gẹ́ ti mọ̀ yìí pé òun rẹ̀ mọ̀ òun sùkú ọmọ lọ sùkú báyọ̀ irú ọmọ èyí náà ẹsẹ̀ wá sọ pé kí sẹ́wọ̀n òwúlẹ̀ tí máa yẹ ẹ̀jẹ̀ tẹ́lẹ̀ <laughs> afọ́jú fáwọn tí ń sunkún Allahu sànù wa tẹ́lẹ̀ ò ti ju àwo lọ. Allahu sànù. ẹ so ọmọ tó wulẹ̀ tí wọ́n gán ti rí pé ọmọ eléyìí gan tọ́ ọdọ̀ owó ọlọ́ọ̀ni sẹ́wọ̀n èyí náà ẹsẹ̀ wá sọ pé wọ́n fi fọ́kọ. Ọlọ́run sànù nítorí ìyẹn ìhà ọlọ́run kọ̀ sí ṣó dáa bí ó bá ti gbọ́ yẹn ẹlẹ́ẹ̀kejì ni ká fi tipátipá sọ pé ẹ mọ wa ẹni tí ó gbọ́dọ̀ Abdulateef Najimu ló gbọ́dọ̀ fẹ́ tá a sì ṣèwádìí báwo Abdulateef Najimu ni ṣe dáa ṣé ilé rẹ ló ti wá. bá a bá ṣe wádìí tó bá dá gan tí ọba ti tọmọ lọ́rùn bàbá wa mi ni. masha Allah islam sọ pé kọ ìwọlọ́wọ́ gbẹgbẹ. gbogbo ẹ̀yin tẹ́ ń sọ pé ọmọ yìí bàbá kíní kan tó wá pọ̀ nù islam kíní kan pọ̀ nù islam gbogbo ìjọ mùsùlùmí àwọn kan ní ìjọ ìjọ mílíọ̀nù yìí gbọ́dọ̀ fẹ́ ọmọ yìí gbọ́dọ̀ fẹ́ jọ lé ìjọ lé náà anabi ló larí ìtìyẹn wàhálà tẹgbẹ́ òmùwánu àwọn ẹgbẹ́ ilé ọ sọ pé àwọn ọ̀fọ́ ọmọ fẹ́ gbélé ẹgbẹ́ àwa láre nǹkan wa àwa náà láfẹ́ láàrin ara wa iye ò sí kò sí lára criteria náà nínú hmm. Islam ìdájá àkómọ́ntàdáwọ̀nà dínà hu wà kúlùkọ̀ hu fazawiju hadith hmm. nìyẹn tó clear rẹ̀ sọ wípé tẹ́ni kan bá ti wá bọ̀ ọ̀tọ́jọ́kùnrin tó ní mo fẹ́ fẹ́ mọ yìí tó o bá ti wá àṣẹ́sì ẹ̀dín rẹ̀ ẹ̀sìn rẹ̀ àti ìwà rẹ̀ tó wo bíbí rẹ̀ bó ṣe níwà bó ṣe ìsọ̀rọ̀ rẹ̀ ìṣe zawiju fọmọ fún regardless of irú bó ṣe jẹ́ so kò sí ti ń jẹ́ ẹgbẹ́ ebi tá à ń sọ náà nìyẹn wàhálà tí ó máa ṣẹlẹ̀ ní pé ẹ wá o ẹgbẹ́ kíni tìǹtì ìsìláàmù. nínú <laughs> ìsìláàmù tàjọ ń kàwé tàjọ ń ṣe. <laughs> tọ́lọ̀ ń sọ pé iná. iná <laughs> máa tó so wápọ̀ yẹn bó wọ́n fẹ́ tì sí. Hmm, tóbi di pé lẹ́lẹ́ ọ̀bà sínú ẹgbẹ́ bí ọ̀bà sínú ẹgbẹ́ bí kò lè lọ fẹ́ máa ń bẹ̀ so kò sí ti ń jẹ́ gbẹ́ nú ẹ̀sìn. kò sí nǹkan tó jẹ́ bẹ́ẹ̀ jazakumla mo fẹ́ béèrè ìbéèrè kan kí wọ́n sọ pé èmi abdulateef ẹ̀ mọ̀ pé fòkọrọ wọ lọhùn lèmi à ń bẹ lọhùn ni káwọn mi wá dé kọ́yẹ́pọ̀ wa náà dáàdì mi mo ti rí ọmọ kan tí mo fẹ́ fẹ́ inú sharia islam ṣé wọ́n sọ pé tíyàn bá ti wá náwó ọmọ rẹ̀ gbọ́dọ̀ fẹ́ fọkàrà wù ni àbẹ tí ò tí ì ní torí pé ó wà náà wọn kan tẹ pé wọn ni ta ló fẹ́ fẹ́ mọ́ lọ́sì àwọn ọmọ tẹ pé àtẹrọ fọdídé ni wọn ní láárí bàbá ẹ̀gbọ́n orin mọ́tò rí wọn wá sọ léwà dílé kíni bàbá kíni islam kọ sílẹ̀. sẹ́ẹ̀rì tí islam sọ òun náà ni pé ọkùnrin ni kó sáìzì ẹ̀ kó wo sáìsì kí ẹ má kọjá yìí ẹ. má kọjá yìí rẹ ìwọ tó jẹ́ yí pé nínú àwẹ̀ nìkan àbí lọ́dọ̀ àwọn rẹ̀ sì ló ti máa ń rí agolo mílíìkì ẹ̀yìn mú lé yìí ó wá fẹ́ lọ fẹ́ ọmọ nílé ibi tó jẹ́ yí pé nǹkan mi ló ń jẹ kódà mọ́sálà kan wà lórí ọ̀rọ̀ yẹn wípé téèyàn bá fẹ́ yàwó ṣé bí obìnrin ṣe rí ilé wọn lèyìn ó ṣe bá lò ní àbí bẹ́ẹ̀ yẹn ṣe mọ́ ọkọ tó jẹ́ wípé kò kò kò kò kò kò fẹ́ràn jẹun Hmm. wọ́n wá lọ fẹ́ ìyàwó nínú ẹ̀tọ́ jẹ́ ipò ajẹ́pá ti ẹran ni wọ́n tún dànù ni wọ́n tún dànù àbí tó bá bọ́ fẹ́ bí ìwọ̀n dá ìṣòrọ́fù nínú ẹ̀sìn ìṣòrọ́fù nìyẹn nínú ẹ̀sìn láà. ṣé tó bá fẹ́ rú rẹ̀ ṣé ẹlẹ́ran jíjẹ lẹ́bù ní ọ̀fi bá lò àbí. ẹlẹ́ja ẹlẹ́ja wẹ́rẹ́wẹ́rẹ́ yìí o <laughs> mẹ́sàlá àwọn àfa pín lórí ọ̀rọ̀ yẹn ṣùgbọ́n kò sáàyè. kò sáàyè. Hmm. sọ hmm. ọkùnrin ntọ́sà kò tán ni pé ọkùnrin ọmọ lọ sojú kòkòrò pé ilé olówó lòun ti fẹ́ lọ fẹ́yàwó ọmọ oló ọmọ obìnrin tálíkà ló yẹ kó lè fẹ́ ọmọ olówó. lọ́kùnrin. lọ́kùnrin torí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ọkùnrin ló gbọ́dọ̀ máa kẹ́tà fún. ló gba responsibility lórí obìnrin. no ni wọ́n hold responsible for any mm. financial aspect nígbèsè ayé couple so ìyẹn ló jẹ́ pé bẹ́ẹ̀ a gbọ́dọ̀ sọ́ra a dẹ̀ gbọ́dọ̀ tẹ̀lé ẹ̀sìn tó ti yẹ kọ́ lọ́wọ́ bá kọ́ wa. Ah, mm, gbogbo yìí tẹ̀ ń gbọ́ wa níbi kíbi tẹ̀ tí ń gbọ́ ètò àlèwúdà mo mọ̀ pé èyí náà ti ń di kàbí kejì mú ìkẹta táwọn yóò rò pé kí lóde tá a fi suspend ẹ̀ torí àsìkò ni kí ni ìkẹta náà ni pé ọmọ ọdún mélòó gan-an ló yẹ kíyàn ti máa lò ní cup. alhamdulilayi rabbil alamin sẹ́yìn ní tọ́lọ̀ sọ́fà nàbí sọ́lá wàásù sàlámù alayhi ni pé kúlì àzíwájìk sọ fáwọn ìyàwó rẹ̀ hmm. wàbánáàtìk àtàwọn ọmọ rẹ̀ obìnrin wànísà ìlmùmìnìyìn àti gbogbo àwọn obìnrin olùgbàgbọ́ òdodo ńlọ́lọ́ hmm. sọ̀rọ̀ nìkọ́ọ̀bù fún àbí so ọmọ wa kò sí dàtí ò lè lo nìkọ́ọ̀bù yín hmm. tí mò ń sọ ni wípé sẹ́rí àwa tá a jóbi ọlọ́run já wà dáadáa sẹ́rí tí òbí bá ti wà dáadáa ǹgbà tó jẹ́ pé ntọ́lọ́ wọn bá sọ fúnra wa gangan náà ni wípé a gbọ́dọ̀ fún àwọn ọmọ ìlẹ́kọ̀ọ́ dáadáa hmm. ẹlẹ́ẹ̀kejì a gbọ́dọ̀ wà pẹ̀lú àwọn ọmọ wa ká máa sọ ìgbésí ayé wọn kọ́lá tó mẹ́ẹ̀dì forty years àgbọ̀rọ̀ hmm. sì sọ pé bọ́ bá ṣe fẹ́ ìrìn tó bá wù ló lè rìn. ẹ jẹ́ kí n dá pé yìí lóhùn náà ẹnìyẹn ti ń pè látẹ̀ẹ̀kan àmọ́ bóyá wọ́n ní kankan fẹ́ sọ. salamu aleykum aleykum salaam wa rahmatulahi wa yín láti bẹ̀rẹ̀ tí ń bá wa sọ̀rọ̀. ilé tí a mọ̀ ní bàjẹ́. alákùnmá mi alákùnmá mi. olóyè ismail ọmọ ẹlẹ́yẹ ní lorúkọ tèmi o. bàbá. èmi náà ẹ̀kọ́ lajima mi sọ̀pọ̀ rẹ̀. àmín àmín. èmi náà ni mo béèrè níjẹ̀jọ pẹ̀lú john jakan. ọlọ́run sàlẹ̀kùn àlùbáríkà yìí. bàbá mo dúpẹ́ kódà mo ti pe ọ̀rẹ́ mi olúgbìlẹ̀ pé ẹ ti bẹ̀rẹ̀ program. alhamdulilayi. iṣẹ́ ó ń bẹ̀ ni pé torí olùbí eré ló béèrè pẹ́sẹ̀ lẹ́ẹ̀kejì. Hmm. ìtí mo ìtí mo ìtí mo fi béèrè kiri yẹn ni pé ní ngbà tí ànábì akẹ́kọ̀ọ́ látara ànábì mọ́mọ́ pé ní oore tí ọwọ́ ọ̀tún bá ṣe bá má jẹ́ kí ọwọ́ òsì mà hmm. gbogbo ẹ̀dá tó bá sì ti jẹ́ pé ní ó bá ti lọ jẹ́ pé ó jọ jàkadì ní bá ń lò láàrin ọkọ àtìyàwó àwọn àbúrò àwọn méjèèjì àwọn àbúrò àwọn méjèèjì ò lè gbádùn wọn. Hmm. gbogbo wọn. ìyá ọkọ ìyá tó gbé àwọn méjèèjì ò lè gbádùn wọn. torí pé gbogbo ẹbí gan ni ò lè gbádùn wọn. o torí kọ́ kí ni èyí lè gbádùn wọn. mo rí sí ẹgbẹ́ mi wá tó yẹ owó tó yẹ kẹ́gbẹ́ mi fún mi. kó tó kó dìgbà tó bá tún sọ fún ìyàwó rẹ̀ kó tó fún mi. kí ah, wọ́n jẹ́wọ́ fún yẹn ni. kì í sáré rárá ẹlẹ́ẹ̀kejì ni pé ní nípa ti ìkejì pé èèyàn ń fọmọ yẹn ànábì sallallahu alaihi wasallam ó ní eh, nǹkan mẹ́ta nǹkan márùn-ún lálẹ́ ló mọ́bìnrin lákéré àfẹ́ wọn yìí wàá fàkàyọ tá à ń jiyàn tá à ń sọ̀rọ̀ lé lórí ń bẹ̀ mọ́ torí pé ní ìdí ọmọ ìdílé lógún nídìílé wọn bó o bá lówó nídìí ilé ìwọ tó ẹgbẹ́ torí owó la fẹ́ wọ ìwọ tó fẹ́ nítorí owó yẹn ó ní ó ní ọ̀ ṣèjọ́ ṣẹ́gun lé wọn báyìí ni. sùn lẹ́sìn. àmúpọ̀. ẹ̀sìn hmm. ah, ọlọ́pàá gbogbo ẹ̀ máa rọ̀ àlébù gbogbo tó bẹ́ẹ̀ nínú máa rọ̀ nígbà lè wò mọ́bìnrin náà ó pọ̀ nínú rẹ̀ ló ti sọ ìwà ó wà tó bá tó wo ẹwà lọ́wọ́bìnrin olùkọ́ ti mà pé ní ìyàwó rẹ̀ nìkan yóò jẹ́ àwọn yóò tún máa bọ́ lé káàkiri ẹ̀sìn ló gbọ́dọ̀ jà jù nínú gbogbo ẹ̀. ìwà àti ẹ̀sìn ló lè fi gbádùn ọmọ tó o bá fẹ́. jazakumullahu khairan lò. mo gbọ́dọ̀ yẹ ibi tó lọ bẹ̀rẹ̀ ni pé ní irú ọ̀rọ̀ wo lèyàn lè yanjú nínú mọ́sálásí ah, lórí ah. àwọn àwọn àtijọ́ mẹ́jọ. ọlọ́run fọ wá sí ẹ̀dá kùn ún lọ́ọ̀kẹ́rẹ́. ọlọ́dọ̀ ọlọ́run sábà pé bùkátà àwọn ẹbí wọn ò ní jọra. àwọn hmm. ah, gbà màìdí àṣẹbí last week náà ni mami tó béèrè owó ọ̀nì yẹn mami tèmi ò máa béèrè bẹ́ẹ̀ ń gbowó gbà. kí ló dé tẹ́ kí mami tẹ̀ nìkan ló ń béèrè owó. mami tẹ̀ nìkan ọlọ́run ò sì dá wa dọ́gba. Hmm. ìdílé kan máa ní ìdìbò kátà kan jù ìdílé kan lọ. so ọlọ́run sá lọ́kùnrin dáadáa. Ah, ẹ jẹ́ ká ṣe báyìí pẹ̀lú ògùn ọlọ́run ah, ibi tá à ń tẹnu bọ̀ lọ yìí mo mọ̀ pé ọ̀rọ̀ ni ọ̀rọ̀ ní kọ́ọ̀bù yẹn hmm. á padà gbé yẹ̀wò lẹ́kùnrin bí yìí sílẹ̀ láì torí pé ó ní ìdàlàyé tó pọ̀ ah, torí kí là ń pè ní ní kọ́ọ̀bù ni pé kéèyàn hẹ́hà kéèyàn daṣọ bojú irú ọmọ ọdún mélòó fọlọ́hún ni o hmm. ẹni tó bá sì máa dẹ tó máa hẹ́hà hmm. yóò gbà fọlọ́hún pátápátá ẹ kú àlòbò ẹ kú oríire náà lẹ dàbí ọmọ Saudi ó mà ga. bàbá ọkọ mi ọlá ọlọ́run ọlẹ́ẹ̀gbọ́n yín náà ni. wọ́n ti máa ń sọ fún mi nípa council Gina hajj and umrah services tẹ́lẹ̀ tí mi kì í gbàgbọ́. ìgbà tọkọ mi bá wọn lọ sí hajj ni mo tó believe. báyìí tèmi náà ti wá bá wọn rìnrìn àjò lọ sí ìlú Mecca àti Medina. mo ti wá confam wọn pé wọ́n kójú òsùn. mo ti mọ tiẹ̀ bẹ́ẹ̀ pé wàá rí ìdánilójú kò tó confam. ẹ̀gbọ́n mi ẹ júwe iléeṣẹ́ council Gina hajj and umrah services fún wa àwọn lèmi àtìyàwó mi náà máa bá ìrìn àjò hajj tọdún yìí ẹ tara sàṣàmà lọ sílé iṣẹ́ council gina ajad human services wọ́n wà ní number seventeen shoppers heaven asunẹ bus stop opposite second gate bodijà market ìbàdàn tàbí block eight two to twelve suite three three three sura shopping complex simpson street lagos island zero zero two five zero one seven eight seven seven tàbí zero zero five two nine eight three one eight seven council gina ajad human services ilé iṣẹ́ tó bá ní ṣètò ìrìn àjò lọ sílùú mẹ́kà àti ibikíbi lágbàáyé. sójú òpó lẹ̀ ẹ pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí o oh eight one five one nine two five nine two five o oh eight one five one nine two five nine two five tàbí kẹ́ ẹ pè sórí eléyìí. ẹnìkan wà lójú òpó ó ti rí ẹ lè pèsè ẹ̀rọ ìbánisọ̀rọ̀ eré ìnáwó kan náà oh seven oh one five four nine seven three oh one oh seven oh one five four nine seven three oh one pẹ̀lú ògo ọlọ́run tó bá ti pè yóò máa wọlé bàbá ẹnìkan <laughs> eléyìí tán tó tẹ̀sí wà gà ìgbà ìpínlẹ̀ gan àti ẹ̀lẹ́tọ̀ ọ̀bọ̀ kejì wọ́n máa sọ ẹ̀yẹ ń sọ fáwọn èèyàn. sàlámù aleykum. wa aleykum salaam wa. kí lorúkọ yín láti bọ̀lẹ́tì ń bá wa sọ̀rọ̀. ẹ ẹ mọ̀ kó tó dàkà yín. ọlọ́run mà ló ń ṣètò ẹ̀ àbẹ́rẹ́ mi ọmọ kúrè ni. ọmọ kúrè. báwo ọmọ kúrè. <laughs> ẹ kú ẹ hmm. kú èkìtì ẹ kú làyín lọ́yẹ. náà ẹ kú làkàyè. alákùnrin alákùnrin. ẹ ẹ bẹ́ẹ̀ ni ojú òpó yóò tọ́ dáadáa bàbá ọmọkùnrin ìtẹ́ bá lè pè padà ojú òpó yóò tọ́ dáadáa ojú òpó yóò tọ́ dáadáa bàbá ẹnìkan béèrè ìbéèrè kan mẹ́sẹ̀gì tó tẹ̀sí mi sínsìn nígbè àṣekàbìlẹ̀ ti fẹ́ kú iṣẹ́ ọlọ́run ó sọ agbára tuntun nígbà pàtẹ́ sọ pé joint account ò dáa kí wàá ní ká sọ nípa court marriage. Allahu Akbar. wọn á wò pé odidi mọ ọdún kan làwọn tó gbé wáyé. odidi tọ́pìkì kan nù court marriage èyí tá a lọ máa gbòó kakọ́ òun. èyí tá a máa ń lọ tá a wọ ẹ̀ẹ́dẹ́gbẹ́ tó bá ti ṣèyàwó rẹ̀ ó jẹ́jọ́ ọsùn ah, o sì gbọdọ fẹ yàwó lé yàwó rẹ. Ah, bàbá ẹni tó béèrè béèrè ẹ má bínú à nílé tọ́ bọ béèrè yìí dáadáa mọ ọdún wo didi kan ni ẹ tọ́pìkì rẹ. àwọn ẹni tí ó sàparí sí ni pé náà. ẹnìkan àlejò kò sáwà lẹ́kùn. hello hello. salaamaleykum. wa aleykum salaam sọ́ọ́lì kọ́nù sọ́ọ́lì olùgbé láti sẹ́yìn. mo gbé sẹ́yìn nǹkan bẹ́ẹ̀. àwọn alábẹ́ àmọ́ kò jímọ̀. ala a sì púpẹ̀ lórí ìpè. alákùnmá mi. iye lọ jẹ́ jímọ̀ àkọ́kọ́ ní ọdún two thousand and nineteen. ọlọ́run ọba lánàá a rí parí rẹ̀ lágbára ọlọ́run. ọlọ́run ṣàánú wa bẹ́ẹ̀. ọ̀pá wa tí wọ́n fún wa nídàálẹ́kọ̀ọ́ ọlọ́run ajé kí wọ́n máa tẹ̀síwájú o. Allahumma àmín Allahumma àmín. ṣé amúdájú ò ní bàjẹ́ o. àmín àmín àmín. wọ́n ní ìpínlẹ̀ láti sẹ́yìn. jazakumullahu khairan. gbogbo ẹ̀yin tẹ́ pèsè ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi mi nílé ní àǹfààní àti gbé pèsè ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí o seven o one five four nine seven three o one o seven o one five four nine seven three o one ẹnìkan wà lójú òkú salamu aleykum ah ìpè hello salamu aleykum ẹ ti wọlé hello. hello. hello. hello hello ẹ ti wọlé à ń dá yín lóhùn. èèyàn èèyàn pọ̀ lójú òpó yẹn èpò yẹn ń jára wọn ni èpò ń jára wọn ni. bàbá ṣé mo mọ̀ pé salamu aleykum. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. kí lorúkọ yín láti bẹ̀rẹ̀ tí mo wá sọ̀rọ̀. orúkọ tèmi ni comrade ambassadọ alhaji ayétọ́fẹ́rù àmì ọlọ́run. Hmm, àmì ọlọ́run masha allah. bẹ́ẹ̀ ni dam. alákùnrin. bẹ́ẹ̀ ni comrade ẹ ṣe wọn dúpẹ́ sí àwọn aláàjì wa àlejò àlàbọ òfin àwọn ọmọ ẹ̀fà ẹ kú iṣẹ́ ọlọ́run ọlọ́run bá lọ́jọ́ èmi àlùkùránì ó gbẹ nìkọ̀ọ̀kan wa. alákùnmọ́ mi. ẹ tí gbogbo ọmọ nàìjíríà bá ti ń gbọ́ wá àti dáadáa báwọn yóò lè máa yé gbogbo àwọn ọmọ ènìyàn tó lọ ń dá sókè pẹ̀lú hmm. torí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó ní di lẹ́kṣọ̀ báyẹn dáadáa inú mi sì dùn ló fi gbọ́ wà sí dáadáa ní agbára ọlọ́run ọlọ́run wọlé adé tó gbé lọ sí káàbà gbogbo ètò tó táyé yín ẹ̀ nílùú rádaràda. àmín ṣe ilà bìlà. Thank you very much ram taofik abdulgani arọwọ yín arọwọ yín lórí ètò gbogbo yín tẹ́ ń pè tẹ́ ń pè wá náà àdúpẹ́ lọ́wọ́ yín imam a ti máa lọ láàrin ìṣẹ́jú méjì sígbà tá wáyé imam taofik yín náà fẹ́ béèrè béèrè kan ni ah, ọlọ́run máa ṣàánú wa wọ́n imam taofik ẹ̀yà à ń gbọ́ yín o kí lẹ sọ o. àwọn náà ti ń gbọ́ yín báyẹn náà àwọn náà ti ń gbọ́ yín o. wáyà kùn. bárakàlá òfin hmm, masha Allah àwọn àfa náà tún pè wọn àtà àfa náà tún gbádùn àfa mọṣálá. ọmọ kéwù làwa náà tó dáwà náà ṣe ń tẹ́tíra ni bàbá àwọn bàbá wa àjìgìnì tá a bá pè yín jọ mi ṣe ẹ̀dá wa lọ. pẹ̀lú ògùn ọlọ́run lórí iṣẹ́ ọlọ́run àti tànẹ́bì. pẹ̀lú ògùn ọlọ́run a nípẹ́ bẹ̀rẹ̀ ètò lórí impact African television ètò yìí náà ṣe gbọ̀ngbọ̀n torí pé àwọn ọ̀gá tọ́lọ́wọ́n máa ma gbé kalẹ̀ síbí báyìí wọ́n máa ma máa wò pé kí ni àwọn èèyàn fẹ́ benefit látara impact business radio kí làwọn èèyàn fẹ́ benefit látara impact business impact african television torí pé kí ló fi ń ṣe léyìí rí pé àwọn náà ń wo gbogbo làwọn náà fẹ́ dé sí káwọn èèyàn jèrè látara tàwọn náà ká lè rí ayé lò kárí jọ̀gbìrì káwọn dé sí bàbá tó wà ní impact ọlọ́mọdé ó bàjẹ́ bàbá tó lọ́wọ́ fi ṣe sábàbí ọlọ́mọdé kí wọ́n kú bẹ́yìí la hawla wala quwwata illa billah bàbá ẹ jẹ́ ká máa dágbére fáwọn èèyàn lẹ́tọ́. àdúgbò gbogbo àwọn èèyàn wa ọlọ́ntà nábì ọlọ́njọ́ ráàyè wọlé sí alákàsírí múlò la hawla wala quwwata illa billah alayhi azim wọn kí taba pè yín jọ mi ẹ dàwa lóhùn dáadáa bàbá tó ní òní kò ní fẹ́ yín kankan lẹ́yà ọlọ́run bàbá ṣe àlékún abẹ́rẹ́ kàwá la hawla wala quwwata illa billah ẹ lè fẹ́ béèrè béèrè lọ́wọ́ mi pè ní sọ̀rọ̀ ọ̀bánisọ̀rọ̀ yìí 0805607